ìzọ́kùn lọ fẹ́yọ̀ ṣe ìzọ́kùn lọ fẹ́yọ̀ nínú àwọn ìlérí tó wà ní nílé ìṣèlérí gẹ́gẹ́ bó ti jẹ́ pé bàbá wà lórí sọ́lá níbi rákà ọ̀rọ̀ kan ìforíkalẹ̀ méjì náà ní mọ́ wáyé ń bẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ foríkalẹ̀ bàbá wa farápàdé òkúta lórí táìsì ṣe pé orí tó wá mú lọlẹ̀ òkúta lọ farápàdé tí ó fi rí gún ebi tó padà wá gbé yẹ̀ sókè padà láì sí ìṣe gbólóhùn àṣà ọ̀tọ̀ ẹ̀kọ́ nígbà tó foríkalẹ̀ nítorí pé ìfi ìpàdé padà wá sí mẹ́ta wọ́n yẹ dákùn jẹ́ wíṣẹ́ síbá ìfò bá sọ̀láṣì tí ẹni yẹn ti jẹ́ ìjọkùn lọ fẹ́. náà ìjọkùn kẹrọ ìforíkanlẹ̀ òpé mẹ́ta àkọ́kọ́ fèrí gùn ní nǹkan fèrí kanlẹ̀ ó fèrí gùn òkúta ẹ̀rí gbígbà tí èèyàn ṣe sájídá ó lè jẹ́ tagan ó lè jẹ́ bòmíì lórí sòtí ìmọ̀ forí gùn òkúta. So, tó wá sáré gbé ṣíṣírí sókè láti fi kílíà òkúta yẹn àbí kó mú òkúta tó lẹ̀ mọ́ lórí kó ẹsẹ̀ wá forí kanlẹ̀ pọ́pà èyí tó jẹ́ pé so èyí tó ṣe lákọ̀ọ́kọ́ tí kìíní gun lórí yẹn so kìí ṣe kí wọ́n sọ pé ó ti forí kanlẹ̀ kan náà lò tún forí kanlẹ̀ míì àbí forí kanlẹ̀ ti di mẹ́ta rárá o torí pé lẹ́yìn nígbà tó fẹ́ forí kanlẹ̀ nǹkan kan ló ṣe ta ẹ̀dà pẹ̀lú àwọn hasọ àwọn hasọ̀yà àwọn òkúta kan gún lórí so wá rárá clear rẹ̀ kó fi farabalẹ̀ láti ṣe sájídà eléyìí àníkàkún sájídà wallahu ta'ala ala wa náà.